praise the lord amen agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ jésù ìwòsàn ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára. agbára ń nínú ẹ̀jẹ̀ Jésù a sọ wípé ìwòsàn bẹ nínú ẹ̀jẹ̀ rẹ agbára agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ìwòsàn bẹ nínú ẹ̀jẹ̀ rẹ. Ọlọ́run mo gbé yín ga ní wákàtí àti ìṣẹ́jú yìí fún orí ọ̀fẹ́ àti àánú tí mo rí gbà ògo ni fún ọlọ́run lókè ọ̀run ètò ti alẹ́ yìí àdúrà ti alẹ́ yìí ó máa ní agbára jọ̀wọ́ ìwọ tí o ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kó bá mi ṣe ẹ programu yìí mo dẹ̀ fẹ́ kó ṣe àmì mo dẹ̀ fẹ́ kó comment ẹ jọ̀wọ́ torí olúwa torí ìyanu olúwa yóò máa ṣẹlẹ̀ nínú ayé rẹ ní wákàtí àti ìṣẹ́jú yìí bí olúwa bá ṣe darí wa náà la ṣe máa máa tẹ̀lé báyìí bó bá ṣe ń fi sí wa lẹ́nu bẹ́ẹ̀ náà ni a ṣe máa máa sọ jáde bẹ́ẹ̀ ni torí olúwa ló ní ètò tó bá rán mi níṣẹ́ mo bá ti bọ́ sórí iṣẹ́ tó rán mi ó máa ń kúnnú mi ó máa ń gbẹnu mi sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀ ni mo fẹ́ kó darapọ̀ mọ́ wa ní wákàtí àti ìṣẹ́jú yìí torí wákàtí àti ìṣẹ́jú tó wà yìí ó jẹ́ wákàtí ògo fún ọ ó jẹ́ wákàtí ìtúsílẹ̀ fún ọ tó jẹ́ wípé o ò ní wo prógrámù yìí lásán ògo olúwa yóò dẹ̀ máa bú jáde nínú ayé rẹ bó ṣe ń wò mí lọ́wọ́lọ́wọ́ lórúkọ jésù àánú olúwa yóò máa wá ọ rí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ayé rẹ ti dayọ̀ láti sìn lọ láti wákàtí ìní lọ lọ́wọ́lọ́wọ́ bó ṣe ń gbọ́ mi lórúkọ jésù ó lọ rí àánú gbà ìrànlọ́wọ́ tí ò nérò lórúkọ jésù kó bẹ̀rẹ̀ sí ní máa ṣẹlẹ̀ sí ọ gbogbo bíkíbi tó bá ti dé láti sì ń lọ àánú olúwa yóò máa wá ọ rí bẹ́ẹ̀ lolú àwọn ọmọ ogun wí mo fẹ́ kó bá mi share programu yìí bí olúwa bá ṣe darí wa bẹ́ẹ̀ náà la ṣe máa tẹ̀lé ìwọ tó ń gbọ́ mi ní wákàtí àti ìṣẹ́jú yìí gbọ́ ọ̀rọ̀ àṣẹ àkọ́kọ́ lẹ́nu mi gbogbo bíkíbi ta dìé mọ́ lórúkọ jésù ó lọ gba ìtúsílẹ̀ tó bá rí àmì ṣe tó tẹ́ẹ̀pù àmì yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ọ̀nà tí àgbà ta fi dìé mọ́lẹ̀ ní wákàtí àti ìṣẹ́jú yìí lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ agbára tó bẹ nínú ẹ̀jẹ̀ Jésù ó yá kó tú ọ sílẹ̀ ìwọ tó ń gbọ́ mi gbọ́ àyànmọ́ rẹ lórúkọ Jésù kó gba ìtúsílẹ̀ torí wípé nǹkan tí àyànmọ́ ẹlòmíì ó ti ń bẹ nínú ìdè bẹ́ẹ̀ ni ibẹ̀ náà wọ́n máa lálàá àlá tẹlòmíì ńlá kì í ṣe á lálàá ohun rere ṣùgbọ́n kò dá ohun rere ṣe rí ó túmọ̀ sí wípé àyànmọ́ rẹ̀ ohun tí a fi fún ohun tí a fi rán ó ń bẹ nínú ìdè bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni gbogbo kinní wọ̀nyẹn mo ti sọ fún alẹ́ kan wípé bí olúwa bá ṣe fi sí wa lẹ́nu náà la ṣe ń sọ jáde àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìdè lórúkọ jésù ó yá lónìí kó gba ìtúsílẹ̀ bẹ́ẹ̀ ni olúwa ọmọ wí àyànmọ́ rẹ lórúkọ jésù lọ́wọ́lọ́wọ́ àní kó gba ìtúsílẹ̀ gbogbo ẹni tí ẹ ń wọlé ẹ bá mi ṣí ẹ prógrámù yìí ohun tí a fi fún ọ ohun tí a fi rán ọ ohun tí a yàn fún ọ ohun tí a fún ọ wípé kó wá dà láyé àwọn kan ṣe ìjọba lórí rẹ̀ ó ń wà nínú ìdí àwọn kan ṣùgbọ́n ní wákàtí àti ìṣẹ́jú yìí bí ó ṣe ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ lórúkọ Jésù àyànmọ́ rẹ ó yá kó gba ìtúsílẹ̀ ó rí àmì ṣe kálímọ̀ santalia kapóreba àyànmọ́ rẹ ẹ má bínú wípé interpreter wa kò ráyè wá bẹ́ẹ̀ ni bí olúwa bá ṣe darí wa la ṣe ń tẹ̀lé bẹ́ẹ̀ ni wòlíì ni mí so bí olúwa bá ṣe rán wa níṣẹ́ bẹ́ẹ̀ ni a ṣe ń tẹ̀lé ó ti dá fún yín gbogbo ẹni tí ẹ̀ ń ṣe programu yìí gbogbo ẹni tí ẹ̀ ń wọlé lọ́wọ́lọ́wọ́ báyìí lórúkọ jésù ìrànlọ́wọ́ olúwa kó dìde fún yín ẹni tí ẹ̀ ti ń darapọ̀ mọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí mo fẹ́ kẹ́ máa bá mi ṣe programu yìí bẹ́ẹ̀ ni gbogbo bíkíbi tẹ́ bá wà lọ́wọ́lọ́wọ́ mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ prógrámù yìí àánú olúwa lórúkọ jésù yóò máa wá yín rí ní gbogbo ọ̀nà lórúkọ jésù ẹ máa di ẹni ìbùkún ní wákàtí àti ìṣẹ́jú tí a wà yìí kò sí wákàtí ìtúsílẹ̀ ni bẹ́ẹ̀ ni ohun tí a pe tọ́pìkì ẹ̀ náà ni wákàtí ìtúsílẹ̀ ló wà yìí lórúkọ jésù wàá dẹ̀ rí ìtúsílẹ̀ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi mo fẹ́ kẹ́ táìpù àmì kẹ́ bá mi ṣí ẹ̀ rẹ̀ lórúkọ jésù ó yá ẹ gba ìtúsílẹ̀ àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìdè lórúkọ jésù ó yá kó gba ìtúsílẹ̀ nígbà tí àyàn kankan mọ́ dá eh, joseph bẹ́ẹ̀ ni àyànmọ́ ẹmu tó ń pè ní àyànmọ́ ohun tí a fi fún yàn ohun tí a dámọ́ èèyàn bẹ́ẹ̀ ni ṣé ẹ rí nínú àtọwọ́dá àwọn nǹkan tí àwa ń dá a lè a lè a lè kọ́lé bó ṣe wù wá bẹ́ẹ̀ ni a lè design ilé bó ṣe wù wá bẹ́ẹ̀ ni so a lè figure ohun tó bá wù wá bẹ́ẹ̀ ni àwọn kan ṣe pipe ìkan dúdú ìkan funfun ohun tí a yàn mọ́ pipe yẹn iṣẹ́ tí a yàn fún ẹni kálukú wípé kó wá ṣe láyé òun ló máa ṣe irin bóde ṣe wá yẹn tó ń fi irin kọ́lé ohun tí a yàn fún ẹni kálukú yẹn àwọn irin ó níbi tí àwọn kìnnìkan mm yẹ kó wà ó níbi tí ẹni a yàn fún lọ́tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ìwọ tí a wá yàn nǹkan fún tí ò wá rí ló ń kọ́ tó jẹ́ pé ojú àlá ló ti ń lo ògo rẹ̀ bá o bá rí àmì ṣe ní wákàtí àti ìṣẹ́jú yìí gbogbo ohun tí àyànmọ́ àyànmọ́ rẹ ó yá kó gba ìtúsílẹ̀ hmm. mò ń súre fún ọ oore tí mo dẹ̀ ń sú fún ọ yìí mrs mọ̀mí ọlá tí ń bọ̀ ó ti dá fún yín lórúkọ Jésù ìyanu Ọlọ́run yóò máa ṣẹlẹ̀ ní ayé yín bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ bá mi ṣí ẹ rẹ̀ kẹ́ bá mi ìfẹ́ ti àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn èèyàn twenty eight ló sì wà mí mo fẹ́ kó sì máa lọ gan mo fẹ́ kí fíìmù yẹn kó pọ̀ ní wákàtí àti ìṣẹ́jú yìí torí wákàtí jẹ́ wákàtí ìtúsílẹ̀ rẹ àní àyàn nǹkan kan mú ẹ ohun tí Olúwa fi fún ọ ohun tí a ní kó wá dà láyé ó ń bẹ nínú ìgbèkùn àwọn kan gbogbo agbára gbogbo májẹ̀mú tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ tó jẹ́ wípé ojú àlá nìwọ ti ń lo ògo rẹ májẹ̀mú yẹn lónìí ó yá kó parẹ́ nú ayé rẹ ó hmm. rí àmì ṣe ohun tí àyànmọ́ ẹ àyànmọ́ rẹ lọ́wọ́lọ́wọ́ ó yá kó gba ìtúsílẹ̀ ó rí àmì ṣe just please type amen very well for me ó ti dá fún yín lórúkọ jésù mi ò mọ àdúrà gbà ní english bẹ́ẹ̀ ni that's why i prefer yorùbá to pray for for people very well so please no verse. say boya i can, can speak uh, Yoruba uh -huh. so you are blessed in Jesus name lórúkọ Jésù mo gbàdúrà fún ọ àyànmọ́ rẹ tó ń bẹ nínú èdè lórúkọ Jésù ó yá kó gba ìtúsílẹ̀ <laughs> ah, àwọn kan mọ ohun tí mò ń sọ àwọn kan ò dẹ̀ mọ ohun tí mò ń sọ ó máa dára kó mọ ohun tí mò ń sọ ó máa dára kó bá mọ ohun tí mò ń sọ gbọ́ ohun tí àyànmọ́ ẹ. Hmm. ohun tí a fi fún ẹ ni wọ́n ń pè ní àyànmọ́ ohun tí àyànmọ́ ẹ wípé kó wá dà láyé ohun ni wọ́n ń pè ní àyànmọ́ bẹ́ẹ̀ ohun tí àyànmọ́ wípé kó wá dà láyé tí ò ráyè láti dà á lórúkọ Jésù àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìgbèkùn ó yá kó gba ìtúsílẹ̀ hmm. ó rí àmì yẹn ṣe lórúkọ Jésù àyànmọ́ rẹ kó gba ìtúsílẹ̀ gbogbo agbára tó so ọmọlẹ̀ yes ó ti dá fún yín lórúkọ jésù agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ tí ò jẹ́ kí àyànmọ́ rẹ dìde bó ṣe yẹ kó dìde agbára àti májẹ̀mú yẹn ní wákàtí àti ìṣẹ́jú yìí ó yà kó parẹ́ sọ̀rọ̀ hmm. mo fẹ́ kó ṣàmì àyànmọ́ rẹ kó gba ìtúsílẹ̀ ohun tí a ní kó wá dà láyé ó ti di dandan kó wá dà á ohun tí a ní o fẹ́ dà láyé ó ti di dandan kó dà o ó ti di dandan kó dà ó ti di dandan kó ṣoríire a fi nǹkan kan fún ọ a yọ̀ǹda àwọn nǹkan kan fún ọ a yọ̀ǹda nǹkan kan fún ọ wípé kó wá ṣe láyé ṣùgbọ́n ìdíwọ́ kan wà tó o tí ì jẹ́ kó ṣe é ṣe gbogbo agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ àní mò ń tẹnu mọ́ṣẹ́ agbára yẹn lónìí ó yá kó ṣòfò dànù ìwọ ni mò ń bá wí hmm. ìwọ la rán mi sí ní wákàtí àti ìṣẹ́jú yìí àyànmọ́ rẹ lórúkọ Jésù ó yá kó gba ìtúsílẹ̀ agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ ẹ̀yin bàbá yìí ẹ̀yin màmá yìí ẹ sọ̀rọ̀ ẹ ṣe àmì ṣé ẹ rí wákàtí yìí ó jẹ́ wákàtí ìtúsílẹ̀ rẹ má jẹ́ kí wákàtí yìí kó kọjá rẹ tó bá gbóyìnbó sọ máa máa interpret fún ẹlòmíràn lórúkọ Jésù ó yá ẹ̀rọ rí àánú ògo rẹ tó ń bẹ nínú ìdè <laughs> àyànmọ́ rẹ wọ́n á ríran sí ẹlòmíràn ẹ gbọ́ mi dáadáa hmm. ẹ gbọ́ mi dáadáa wọ́n máa ríran sí ẹlòmíràn ṣé ẹ rí àdúrà tí mò ń pè yín prayer point ni o má jẹ́ kó mo ní bíbá yìí nìkan o that's your, your prayer point it's better to listen very well to continue to pray for yourself àyànmọ́ rẹ ẹlòmíì wọ́n máa rí vision sí wọ́n ríran sí wọ́n ní à ó yẹ kó ti kọ́lé ha ó mo rí ẹ nílùú òyìnbó bẹ́ẹ̀ náà ni bí a ṣe máa ń rí nìyẹn ṣùgbọ́n ẹni tí a ní kó máa lọ sílùú òyìnbó ó ti ń gbọ́ prọfẹ́sì yẹn láti eighteen years kálíbà ó ti ń gbọ́ prọfẹ́sì yẹn láti eighteen years títí di ó ti wọ forty five tí ò wá sí ìmúṣẹ ọwọ́ kan ti so àyànmọ́ rẹ mọ́lẹ̀ gbogbo agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ ọlọ́run ẹ̀mí mímọ́ o àrá ọlọ́run olódùmarè ọ̀yà kó sápa wọn. mi mọ bí àwọn èèyàn yìí wà bí báyìí àwọn èèyàn wà different different country tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ láti India China wọ́n ń wò mí lọ́wọ́lọ́wọ́ ṣùgbọ́n ìwọ tó gbẹ ní bí báyìí mo mọ̀ pé wọ́n ìtàpírìtì fún àwọn èèyàn lọ́hùn bẹ́ẹ̀ ni wọ́n ìtàpírìtì fún ọlọ́hun ìwọ tó jẹ́ Yorùbá tó ń gbọ́ èdè mẹ́ mo fẹ́ kó sọ̀rọ̀ nígbà tí wọ́n ń wo programu láti Asia láti India bẹ́ẹ̀ ni ó wà lè múra sọ̀rọ̀ ayé rẹ gbogbo agbára tó so ayé rẹ mọ́lẹ̀ lórúkọ Jésù ó yá kó parẹ́ dànù hmm. ó ṣàmẹ́ àyànmọ́ rẹ ń tó ní kó wá dà láyé tí ò rí dà tó jẹ́ pé ojú àlá ló ti ń dà á hmm. ojú àlá lè lomi ti lọ sílùú òyìnbó hmm. God bless you amen ojú àlá eh, mess of people Yes, na in dream, If e they say if e they travel out. if e they see different different something for im dream. he travel out. But he never travel, He never see passport like this. He never get money to do passport. But in na dream, different different country He dey go. Somebody, something they be behind it to hold im glory. <laughs> I pray concerning glory because of people ha e dey suffer hmm. àwọn èèyàn suffer wípé wọ́n fẹ́ dìde wọn ò ráyè dìde ọwọ́ kan wà ń bẹ tó ń so wọn mọ́lẹ̀ kálíbà kàpọ́ọ̀lìbà ìwọ tí ọ̀rọ̀ yìí ń bá wí mo wá súre fún ọ ni prayer point lọ́rọ̀ yìí o mo wá súre fún ọ ni gbọ́ àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìdè lórúkọ jésù ó yá kó gbá ìtúsílẹ̀ hmm. mi mo bóyá ń gbàdúrà yẹn pẹ̀lú mi mo mi ọlá sí ń bọ̀ mo fẹ́ kẹ́ máa gbàdúrà yẹn mo fẹ́ kẹ́ sọ fún àwọn ọmọ yín báyìí kí gbogbo yín parapọ̀ kẹ́ máa sọ prayer point yẹn jáde gbogbo àyànmọ́ mẹ́ ó yá gba ìtúsílẹ̀ gbogbo yín tẹ̀ ń gbọ́ mi mo fẹ́ kẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ yìí nílé dáadáa bẹ́ẹ̀ ni kàlíàkà pọ́nìbò ṣètò ìdìbà ẹni padà wàá lọ lórí YouTube bẹ́ẹ̀ ni kẹlọ́dán lódò ẹ̀ ọ̀rọ̀ yìí ní agbára ọ̀rọ̀ yìí kì í ṣe ohun téèyàn fi ń ṣeré bẹ́ẹ̀ ni kì í ṣe ohun téèyàn fi ń tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àyànmọ́ ló bẹ nínú ìdè o èlòmí àrà ń bẹ nínú ẹ̀ èlòmí ń tàràkà ó fẹ́ gòkè ṣùgbọ́n kò ráyè gòkè ọwọ́ kan ló so mọ́lẹ̀ something he tight it something he hold it that's why he no go anywhere bàtà hmm. ah, ló sọ wípé ò ní lọ anywhere agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ tó ní pé kò ní lọ agbára yẹn lónìí ó yà kó jóná. oh I forget my hanky basaka pariba agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ agbára yẹn lónìí ó yà kó jóná ẹ̀yẹ̀ yẹn tẹ́pọ̀ mi yes let me see your amen. Type it very well. Carry Kaliama Sataniba. If they hear me, you no hear me. It's better to type type with me very well. Mi Kaliama Sataniba. Agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀. Ẹjọ́ ẹ bá mi pe ara ilé yìí kẹ wá gbàdúrà yìí. Kẹ gbọ́ prayer point yìí kẹ máa gbà á. Gbogbo agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀. Wọ́n so lẹ̀ bí ẹran. Wọ́n so mọ́lẹ̀ bí ẹran. Wọn ò fẹ́ kó lọ wọn ò fẹ́ kó dìde agbára àti májẹ̀mú yẹn ó yẹ máa jóná kálíbà agbára tó sọ àyànmọ́ rẹ mọ́lẹ̀ ooo lórúkọ Jésù ó yẹ máa jóná <laughs> ó rí àmì ṣe ó it's better kó ṣe àmì dáadáa it's better kó bá mi ṣí ẹ programu yìí àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìgbèkùn tó fi ń lálàá táwọn èèyàn ríran sí ọ wípé o fẹ́ níláárí ó yẹ kó ti kọ́lé ó yẹ kó ti ní mọ́tò ó yẹ kó ti fẹ́yàwó ó yẹ kó ti wà ní ọkọ ó yẹ kó ti bímọ ó yẹ kó ti ṣe báyìí síbẹ̀ náà ó ti rí ṣe ẹ̀dẹ̀ ń lọ you are reach fifty you don reach forty five now síbẹ̀síbẹ̀ ò ti rí ogo ẹ̀ lò agbára tó so àyànmọ́ rẹ̀ mọ́lẹ̀ iná ni mo pẹ̀ lórúkọ jésù iná ọlọ́run ó yá kó bọ́ọ̀lù wọn. yes ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ẹ̀mí mímọ́ ó yá àkókò ti tó ẹ̀yin ogun ọ̀run ẹ̀dẹ̀ há mọ́ra àkókò ti tó bàbá gbé mi sórí ìtẹ́ pàṣẹ o èmi ni ire kan ire kan mi lónìí ire kan lónìí lórúkọ jésù kristi mo gbàdúrà fún yẹn gbogbo agbára gbogbo májẹ̀mọ́ tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ lórúkọ jésù iná kó dán wọn dànù ìwọ tó ní àyànmọ́ ìwọ tó mọ̀ wípé o ní ògo o ní mò ń bá wí ẹlẹ́à ìwọ ẹlòmíwà kò síṣẹ́ tí ò lè ṣe ó là kàkàkàkà kò pàbó náà ló ń já sí gan rí owó bẹ́ẹ̀ ni kò mọ ohun tó yẹ kó fowó ṣe owó yẹn kà ń disappear lọ́wọ́ ẹ̀ ni ha owó yẹn ń disappear lọ́wọ́ ẹ̀ ni ó dẹ̀ ń ṣiṣẹ́ owó yẹn dẹ̀ ń disappear nǹkan kan ló hold àyànmọ́ rẹ̀ ẹ mọ ohun tí wọ́n pè ní àyànmọ́ ni ó máa dùn mí wípé tapẹ́tà mi ò wá lónìí ẹ mọ ohun tó pè ní àyànmọ́ ni ohun tí a fi fún ọ ohun tí a lẹ̀ mú ẹbí síkà hallelujah hallelujah ṣé mọ̀ wípé oríṣiríṣi bottle water ló wà bí gbogbo bọ́tú wọ́tà tá ń pè ní bọ́tú wọ́tà pure water omi náà ni gbogbo ẹ̀ ṣùgbọ́n orúkọ tí a bá nẹ̀ mọ́ lára ló fi yàtọ̀ <laughs> a máa pè wé lórí omi mi ní sí kinní kan eva water orúkọ tó ń bẹ lára orúkọ ta ni ó máa jẹ́ nìyẹn bẹ́ẹ̀ ni orúkọ tá a ní omi yẹn máa máa jẹ́ òun ló ń jẹ́ yẹn orúkọ tí a fi fún ọ wípé kí ìwọ wá jẹ́ láyé òun ni mílíọ̀nìyàn òun ni ẹnjìníà ó ní ọpọlọ ṣùgbọ́n ọpọlọ yẹn tó máa gbé jáde ó tí ì débẹ̀ ọwọ́ kan so ẹ mọ́lẹ̀ ọwọ́ kan ò jẹ́ kí àyànmọ́ yẹn ó fọ̀hún ọwọ́ kan bẹ nínú ìdè ṣé mo wí pé bí àyànmọ́ èèyàn bá rí ìtúsílẹ̀ àárín títí lọ kọ̀nẹ́tì mọ́ aláàánú ènìyàn tẹ́nìkan dẹ̀ máa wò ó sùsùn bí irú èmi báyìí sì kéèyàn kan dẹ̀ wò mí sùsùn bí bá a. Ah, ẹni yìí mà ní anointing ó ó lè jẹ́ mi ní ọ̀rọ̀ yìí báwí kábíyàbá àyàmọ́ mẹ́ àyàmọ́ rẹ̀ tó ń bẹ nínú ìdẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó yá lálálálálá ó yá gbá ìtúsílẹ̀ kápá mi bọ́ sọ́tàdébà ohun tí a fi fún mi ohun tí a fi fún ọ àyàmọ́ rẹ̀ àyàmọ́ mẹ́ èyí tó ń bẹ nínú ìdẹ̀ lórúkọ Jésù ó kó gbá ìtúsílẹ̀ hmm. o oh, mo fẹ́ kó ṣe àmì dáadáa. Type amen for me very well. You hear me, we no hear Because I like it to pray uh, with uh, Yoruba. That's why, please, no verse. We no hear English, please. Tomorrow morning, yes, my interpreter is coming. I have program tomorrow morning, like I uh, eight to nine thirty. Yes, I take program like nine, So I'll finish nine thirty please join me tomorrow morning O ti dá fún yín lórúkọ jésù ohun tí a ń sọ náà ni wípé hankalẹ́ àbàṣà tàdébà ohun tí a ti fún ọ àyànmọ́ rẹ lórúkọ jésù ó yá kó gba ìtúsílẹ̀ a fún ọ ní nǹkan kan a yan nǹkan kan fún ọ gẹ́gẹ́ bí àyànmọ́ ohun tí o fẹ́ dà ohun tí o fẹ́ jẹ́ láyé ọlọ́run ò dẹ́nikẹ́ni tó ní kó wá jìyà bẹ́ẹ̀ a lè má náwó tó ra wa bẹ́ẹ̀ ni a lè má kọ́ ilé tó ra wa ṣùgbọ́n olúwa yín ó kọ́ nípa tèmi àti ìwọ wípé a máa ṣoríire hallelujah ṣe wà ní bíbá yìí àwọn kan wà dandan ni wọ́n máa kọ́lé ilé wọn lè má ju downstairs lọ bẹ́ẹ̀ ni wọn ò ní àǹfààní láti kọ́ sí ẹ̀ gbogbo wa náà la máa náwó lọ́wọ́ ṣùgbọ́n owó yẹn yàtọ̀ síra àdá ẹ̀ wípé kò wá jìyà àdá ẹ̀ wípé kò wá sọ́fà àdá ẹ̀ wípé kò wá sunkún bẹ́ẹ̀ ni agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ májẹ̀mú yẹn ó yá kó parẹ́ sọ̀rọ̀ májẹ̀mú tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ ẹ jọ̀ọ́ please bá mi share this program very well agbára tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ agbára yẹn lónìí ó yá kó ṣòfò dànù o àyànmọ́ rẹ please this prayer point <laughs> in fact it's very very important to you yes it, it's better to pray this prayer very well yes gift tí ọlọ́run fi fún ọ ah gift tí a fi fún ọ ó yàtọ̀ síra wọn ṣùgbọ́n somebody hold it wípé it decided wípé kò ní lọ gbogbo agbára tó so ẹ mọ́lẹ̀ tó so ògo rẹ mọ́lẹ̀ tó so àyànmọ́ rẹ mọ́lẹ̀ lórúkọ Jésù Kristi agbára yìí kò ṣòfò dànù nínú ìdè tàyànmọ́ rẹ wà nínú ìdè tàyànmọ́ rẹ wà ó yá lọ́wọ́lọ́wọ́ kó gba ìtúsílẹ̀ pariwo níbi tí o wà ní àyànmọ́ mi o <laughs> àyànmọ́ mi o ó yá gba ìtúsílẹ̀ ní ohun tí a fi fún mi ó yá gba ìtúsílẹ̀ hmm. ohun tí a fi rán mi ó yá gba ìtúsílẹ̀ wà ní ohun tí ó ní kí n wá dà láyé ó yá gba ìtúsílẹ̀ eliaba programu yóò ní pẹ́ ṣókí ni kò lè ṣéǹjì ẹ̀ ṣe lòmíràn kí èlòmíràn lè gbọ́ dáadáa bẹ́ẹ̀ ni tó bá ti tó àkókò máa jẹ́ kẹ́ tó bá ti tó àkókò àwọn áńgẹ́lì yẹn wá lọ <laughs> àwọn áńgẹ́lì tó máa ń gbé wá mo ń sọ fún wa láti bẹ̀rẹ̀ mo ní iṣẹ́ tí a bá rán mi lèmi ń jẹ́ bọ́n bá ṣe kó sí mi lẹ́nu wọn máa sọ jáde tó bá ṣe ń kì mí bí ìbọn èmi náà máa máa mí jáde àyànmọ́ rẹ o tó ń bẹ nínú ìdè tó fi ráre láti jọ yìí lórúkọ Jésù ní wákàtí àti ìṣẹ́jú yìí ó yá kó gba ìtúsílẹ̀ pé àwọn ẹbí rẹ̀ kẹjọ máa gbàdúrà yìí ẹ sọ di prayer point láti alẹ́ òní lọ hmm. ẹ sọ di prayer point kan láti wákàtí nílọ kẹ má gbà á bẹ́ẹ̀ ni ẹ má gbàdúrà yẹn ẹ gbà bí òru mẹ́ta tó ní agbára ó oh, ẹ gbà ní òru mẹ́ta tó ní agbára àárọ̀ mò ń padà bọ̀ alẹ́ báyìí náà mo tún padà bọ̀ gbẹrẹgẹdẹ máa gbiná gbọ́ àyànmọ́ rẹ̀ ohun tí a ti fún ọ lọ́wọ́lọ́wọ́ báyìí wípé kò wá dà lórúkọ Jésù ó yá kó gbà ìtúsílẹ̀. ìṣẹ̀dá mi ìṣẹ̀dá mi ìṣẹ̀dá mi ló mọ àti wáyé mi má fi mí sílẹ̀ kéṣù jẹ mí níyà ìṣẹ̀dá mi dìde máa gbáre lọ a ò jagun mọ́ ìṣẹ̀dá mi o ìṣẹ̀dá mi ìṣẹ̀dá mi ló mọ àti wáyé mi o má fi mí sílẹ̀ kéṣù jẹ mí níyà ìṣẹ̀dá mi dìde máa gbáre lọ àwọn kan bẹ ní bíbá olúwa sọ fún mi wípé kò yẹ kó máa jẹ kó máa gbé igi àgbàdo sẹ́nu láti máa jẹ tó bá dẹ̀ fẹ́ jẹ àgbàdo yín kúrò lára igi yẹn kò fi sẹ́nu gbọ́ ohun tó ń di àyànmọ́ rẹ mọ́lẹ̀ <laughs> oh, ohun tó ń de destiny ẹ mọ́lẹ̀ <laughs> ohun tí ò ń lò ẹ mọ̀ wípé èṣù gbọ́n nínú àrè kèrèkèrè hmm. bàbá yẹn gbọ́n nínú àrè kèrèkèrè gidi òun ni ọ̀rọ̀ Ọlọ́run fi sọ fún mi pé òun ní kí n gbójú àrè kèrèkèrè sàtánì lọ bẹ́ẹ̀ ni àwọn nǹkan téèyàn ń lò bóyá ní jíjẹ ní èèwọ̀ ògo ẹlòmíì tó fi ń di àyànmọ́ rẹ fún mọ́lẹ̀ fúnra rẹ̀ ṣùgbọ́n ó ti gbọ́ sìgá tí ẹlòmíì mú òun ní èèwọ̀ ògo ẹ̀ ṣùgbọ́n sìgá yẹn ti wà ní mástà sínú ayé sìgá yẹn ó ti darapọ̀ mọ́ omi àti ẹ̀jẹ̀ rẹ̀ kò lè filẹ̀ mọ́ ọtí tí ẹlòmíì mú òun ló fi ń de àyànmọ́ rẹ mọ́lẹ̀ ní ó jẹ́ kó ṣiṣẹ́ ó ti gbọ́ ṣùgbọ́n a ti fi sílẹ̀ ńkọ́ torí wípé kíní yẹn ti máṣà ìwà tí èlòmíín wù òun ní èèwọ̀ ògo ẹ̀ tó fi ń de ṣẹ̀dá ẹ̀ mọ́lẹ̀ a ti sọ fún un ó ti gbọ́ ṣùgbọ́n a ti wá fi sílẹ̀ ńkọ́ agídí ni tẹlomi ìbínú ni tẹlomi ìjọra ni lójú ni tẹlomi ìgbéraga ni tẹlomi kò sí ìwà kò sí ọ̀nà tí sàtánì ò lè gbà ẹ ọ̀rọ̀ ọlọ́run sọ fún mi ọlọ́run ló sọ fún mi ó ní kí n gbójú àrékèrèké ẹ lọ ó ní àrékèrèké gan <laughs> ṣùgbọ́n mo sọ yìí jáde sínú ayé rẹ̀ agbára àti májẹ̀mú tá ń lò lórí àyànmọ́ rẹ̀ lónìí ó yá kó jóná agbára yẹn lónìí wọ́n yà kó jóná ó wà ní ẹ̀yọ́wọ́ o ẹ̀yọ́wọ́ o lọ́rọ̀ mi ẹ̀yọ́wọ́ o ẹ̀yọ́wọ́ o lọ́rọ̀ mi ẹ̀yin òkùnkùn àgbáyé o ẹ̀yọ́wọ́ o sọ́dọ́rí ẹ̀yọ́wọ́ o ẹ̀yọ́wọ́ o lọ́rọ̀ mi ẹ̀yọ́wọ́ o ẹ yọwọ́ o lọ́rọ̀ mi ẹ̀yin òkùnkùn àgbáyé o ẹ yọwọ́ o ẹ yọwọ́ o sọ̀rọ̀ ẹ yọwọ́ o lọ́rọ̀ mi ẹ yọwọ́ o ẹ yọwọ́ o lọ́rọ̀ mi ẹ̀yin òkùnkùn àgbáyé o ẹ yọwọ́ serious pẹ̀lú ọ̀rọ̀ yìí má fi ọ̀rọ̀ tó ń gbẹ́dẹ́nu mi lọ́lá yìí má fi ṣeré o kálíbọ̀ sẹ́tàlíà kàpọ́rẹ́bà kó wá kíyèsí ara rẹ ọ̀nà òní sátánì ń gbà kí là ń lò tá fi gbógun tì mí ho kálíbà sátàrẹ́bà bíbélì sọ pé àwọn èèyàn mi ń ṣègbè torí pé wọn ò ṣe kí ni wọn ò ní ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ibi tí ẹ̀mí wòlíì bá sí ó ní àwọn ọbẹ̀ yẹn ń ṣe lásán ẹ̀mí wòlíì ó ṣe pàtàkì ẹ̀yìn ẹ̀yìn ayé ẹ gbọ́ àti fún ọ ní ohun tó fẹ́ dà ọjọ́ kan ní ten years ago mò ń gbàdúrà nílùú láńbẹ́ nínú odò kan báyìí <laughs> akérèdọ́lù ni wọ́n ń pe inú gbó yẹn mò ń gbàdúrà nínú ọ̀gbun yẹn olúwa ní <laughs> a ti yọ̀ǹda ohun tó máa fi níláárí fún ọ ó ẹ̀mí mímọ́ kí ló yọ̀ǹda fún mi hmm. àtọjọ́ yẹn mo ti mọ̀ wípé àdúrà mi ló lè ṣe kí ni wọ́n pè ní àdúrà ohun tí èèyàn fẹ́ òun ló ń béèrè ọ̀pọ̀ ènìyàn ti ṣù àti fún mi ní orúkọ kan èyí tó ju gbogbo orúkọ lọ ní orúkọ Jésù Kristi ní kíkó gbọ́ ikú pátá kó máa wólẹ̀ orúkọ yẹn ní agbára wàá pè pẹ̀lú confidence wàá pè pẹ̀lú ìgboyà má jẹ́ kí ìrònú má jọ gbẹ má jọ pẹ́sì ìgbàgbọ́ rẹ mọ́lẹ̀ ọlọ́run sọ fún mi lọ́dún kan ó dàbí two years ago ní thursday program tá a máa ń ṣe láàárọ̀ ó ní ọmọ mi wá kí ni poison àgọ́ ara mo ní mi mọ́ ó ní ó ní ìrònú ni má rẹ̀wẹ̀sì mo gbàdúrà fún yín gbogbo ẹni tí ẹ wá wò mí padà yìí ohun tí a fi fún ọ gẹ́gẹ́ bí àyànmọ́ rẹ̀ lórúkọ Jésù Kristi lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ báyìí àyànmọ́ rẹ̀ yẹn ó yá kó gba ìtúsílẹ̀ yes àyànmọ́ rẹ tó ń bẹ nínú ìdè lórúkọ Jésù ó yá kó gba ìtúsílẹ̀ ṣé rí ọ̀rọ̀ lórí àyànmọ́ yìí mo sì ń padà bọ̀ lórí ẹ̀ ní alẹ́ ọ̀la o alẹ́ òru gbàdúrà yẹn mójú gbogbo bí kíbi tó bá wà mo fẹ́ kó máa gbàdúrà yẹn báyìí àyànmọ́ mi gba ìtúsílẹ̀. wọ́n ti ríran sí ọ ìwọ ti lálàá ó ti ṣeun mere lójú àlá ìran tó ń rí sí ọ kìí ṣe pé kò yẹ kó wá sí ìmúṣẹ ṣùgbọ́n kí ló ń dá dúró àwọn òlóde lóde lóde lóde àyàmọ́ yẹn mọ́lẹ̀ tí ò kí ìran yẹn àlá rẹ yẹn kó wá sí kan dè é tó ní kò ní lọ bí ẹni tó tó so mọ́lẹ̀ tí ẹran yẹn fẹ́ tú a máa fà á okùn bẹ lọ́wọ́ rẹ̀ ẹran fẹ́ lọ a máa fọ ẹran yẹn sẹ́yìn ṣé bẹ́ẹ̀ yẹn láti di àyànmọ́ rẹ̀ mọ́lẹ̀ ni ọwọ́ ta ló wà agbára wo ló ń ṣàkóso lórí rẹ̀ tó bá rí àmì ṣẹ májẹ̀mú àti agbára tó ń ṣàkóso lórí àyànmọ́ rẹ̀ lónìí àràkọ́ ṣán mo fẹ́ kó kórajọpọ̀ níbi tí ó wà kó ẹbí rẹ jọ láti gbàdúrà yìí lóru mójú má fi ṣeré rárá kálẹ́bọ̀kẹ̀ rọ́bò ṣètò rẹ̀ bá ta ni ó kè níwájú solúsábẹ́lì ta ni ó kè náà ó kò sí bó ṣe lè ga tó àwọn wo balẹ̀ ni ta ló ní onírúgbò ẹ̀ lò lórúkọ Jésù ó yá kó sún ẹ̀mí ẹ̀ ìwọ tó gbọ́ mi tó ṣàmẹ̀ ẹni tó ní onírúgbò ẹ̀ lò lórúkọ jésù ó yá kó sún ẹ̀mí ẹ̀ nù ekabalebo setoreba ó tọ́jọ́ mẹ́ta tá ti wà mo ti wà nínú àwẹ̀ àti àdúrà èmi ìpolongo ẹ̀ jáde ṣùgbọ́n mo lo wákàtí ń sọ fún yín gbogbo ẹni tó ní àyànmọ́ rẹ ò ní dìde ta ló sọ wípé bóun ò bá dìde ò ní dìde ohun tí àyàn fún yín ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo ẹnikẹ́ni tó sọ wípé bóun ò bá dìde wọn ò ní dìde gbọ́ láti sìn lọ adè é e mọ́lẹ̀ ìwọ́dẹ̀ dìde agbára àti májẹ̀mú àti àṣẹ tó ń lò lórí rẹ̀ ó yá kó jóná ìyanu dẹ̀ ti ṣẹlẹ̀ ṣé àmì ó ti rógò lò ògo yẹn dẹ̀ ti bú jáde ìrànlọ́wọ́ dìde fún ọ ó dẹ̀ ti dáa fún ọ àkókò ń bọ̀ tá a máa wà lórí YouTube yẹn live a tún máa wà lórí tiktok yẹn live a tún wà lórí tv yẹn olórí dorí ẹ̀mú tv náà live olórí dorí ẹ̀mú yẹn òun náà ni mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ yìí o at olórí dorí ẹ̀mú tv lórí youtube ẹ jọ ẹ join mi ẹ subscribe síbẹ̀ sórí youtube China mi ẹ please subscribe to my youtube China. follow me please i'm begging you please i'm begging you kaleba santaneba god he follow you He honor you in Jesus' name. Please follow me. You are blessed in Jesus' name. Allah tomorrow. Join me live here. Like uh 7.30. Yes, tomorrow. Thursday. Join me. Uh 8.30. Tomorrow morning. I'm live. Like uh, I'll take program like uh, 9 o'clock. Yes. So join me live tomorrow morning. Yes, like 9 o'clock. So join me. You are blessed in Jesus' name. God will honor you. Please follow my account. God will follow you. He honor you in Jesus' name. So take that prayer very well. Pray, pray, pray, pray, pray, pray. <laughs> Mafishiri, don't play with it at all. Ah, pray. That prayer point is a <laughs> me too. <laughs> before I bring any prayer points, come. Uh, Me too, I dey pray very well. So please, don't joke it at all at all. You are blessed in Jesus' name. Amen.